àdìpọ̀ ìràbàbà wọn wọn kì í jẹ oko wọn kì í pa oko ìràbàbà wọn kì í fi kún bọ orí ah, bí ìran bàbá wọn bá ṣèṣì wá pa kún bàbá wọn mọ fi tọrẹ ni hmm. baba wọn wá mú dùn ọyà wọn fi tọrọ fẹni tí sọ lónìí ibẹ nílé bàbá tó bí wọn lọmọ ẹ̀jẹ̀ yẹn ni baba wọn fi mú kó dájí agbárí ọmọ lọmọ ni bàbá wọn fi mú ẹ mú hmm. àwọn lọmọ sọ méje ọ̀ṣun àkọ́kọ́ ni wọ́n fi jagun ajímọ̀gbọ̀n falẹ̀yìn nìkejì lọ́sọmọdé gbàgbọ́ lọ́wọ́ mojo ọ̀tá fàgbáyé àrí wọn mọ̀sá abáwọn rò mọ́jẹ̀ bí wọ́n tó bá ba nílé wọ́n tó bá ba lójú ogun rẹ̀ wáyé sí yọ̀ wọ́n bá wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn ọmọ gúnugún lọ́balẹ̀ lójórí àkàlà lọ́balẹ̀ lọ́jẹ̀dọ̀ tẹ̀ǹtẹ̀rẹ̀ apẹ́lẹ́yìn òtètèlé lọ́balẹ̀ lóko fún akọni adúpẹ́ ajẹ́ pé gbogbo tẹ́ wí ni mo gbọ́ òótọ́ ni bẹ́ẹ̀ náà ni àwọn àwọn tó ní ọmọ ọmọ nígbà pé òròlú àjẹ ìjà òròlú oníyọ̀ mọ́jà tẹ mọ́lẹ́kọ̀ọ́ nílé ògìlá ní funfun lórí òròdó balùwẹ̀ láre mọ́lẹ́nílé wọ́n mọ̀ sùn lẹ́ẹ̀kan nítorí ọmọ ni mo pé wọ́n wẹ̀ láre.

ẹ̀ẹ́dẹ̀mọ̀ kwaru ó ọmọ ají lálá ọ̀sán ni wọ́n ọmọ ají fọjọ́ gbogbo dára bí èèbù. kò sí rọ́ńbẹ́. àwọn ni tìmí àgbàlẹ́ ọlọ́fà á di iná àwọn lọmọ tìmí àgbàlẹ́ ọlọ́fà á dòòrùn àwọn lọmọ arúgbàdo làlú ọmọ arúgbùrú wọlé ẹ̀dẹ̀ ilé bàbá tó wọn lọmọ ṣe bí bàbá wọn lọ́jọ́ ọjọ́ sì bí bàbá wọn bá bá níjà lọ́jọ́ ọjọ́ sì bàbá wọn a máa bẹ́ ní lórí wọn bí iṣu ni ẹni tí bàbá wọn bàjẹ́ àti ọ̀dà orí ọfà náà ni bàbá wọn ni wọ́n fi pe bàbá wọn ní tìmí àgbà yọ lọ́ọ̀fà àná lọ́jọ́ ọjọ́ bàbá wọn tẹ̀lé sọ̀gbìn ah, ẹ farabalẹ̀ jẹ́ o. bí mo bá yóò tán owó eré mọ èbí lọ́dà náà ilé àgbàlẹ̀ ọmọ ọlọ́fà àná ọmọ ọlọ́fà ka tatugun ah. ọmọ arúgbàdo wọlu ah. ọmọ arúgbó wọlé ẹdẹ ah. mọ̀ kó àrógun àwọn ọmọ ajílọ̀sọ ọmọ ọmọ gbogbo dára bí ọmọ ọmọ ogun ogun òkè àròlé èkó yìí ni wọ́n ń pè láàárọ̀ ni àrò dènà wálé olùkòyí òsinmi ogun lọ ọmọ párùnpárùn ọmọ pọ́ńtàpọ́ńtà ọmọ pọ́njàpọ́njà ọmọ ọmọ sí àbà ẹ̀yìn lọ́mọ akó kan ọmọ ọfà kan ọmọ akó méjì ọmọ ọfà méjì ọmọ akó mẹ́ta ọmọ ọfà mẹ́ta ọmọ akó mẹ́rin ọmọ ọfà mẹ́rin ọmọ akó márùn ọmọ ọfà márùn ọmọ akó mẹ́fà ọmọ ọfà mẹ́fà ọmọ akó méje ọmọ ọfà méje ọmọ akó mẹ́jọ ọmọ ọfà mẹ́fà ọmọ ọba mẹ́wàá ọmọ àpò mọ́kànlá ọmọ ọba mọ́kànlá eh, eh. ọmọ àpò méjìlá ọmọ ọba méjìlá ọmọ àpò mẹ́tàlá ah, ah. ọmọ ọba mẹ́tàlá ọmọ àpò mẹ́rìnlá ọmọ ọba mẹ́rìnlá ọmọ àpò mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ọba mẹ́ẹ̀ẹ́dógún ọmọ àpò mẹ́rìndínlógún géérégé ọmọ yín lọ́wọ́ kòkòrò yọ̀yọ̀ lọ́wọ́ dọ́kọ̀ balẹ̀ ọmọ àpò ìyápò ọmọ ọba ìyọ́bà ah. ọmọ ìlọrun bí n bá ń gba pálọ̀ bá bẹ yín lọ ẹ̀sọ́ òkò yìí ọmọ àdìlẹ̀ lógún ọmọ parógún parógún parógún gẹ́gẹ́ bí ẹni gbàlẹ́ o ọmọ ti bẹ́ẹ̀ warajà bí ẹni mọ̀tẹ́lẹ̀ olúkòyí èmi arógun yọ bẹ́ẹ̀ ṣe ọmọ arógun dádé ọmọ arógun díyàn níkòyí ilé ẹlẹ́kọ̀ ẹlẹ́gbà mọ̀dìpele ní ọmọ ojú kanilá ogun lógún sùn mí lọ òbí ẹ̀yìn lẹ jágbó bàbá mi lànà ìpínlẹ̀ dábà àdùmọ̀mọ́ mẹ́rin lẹ ọmọ tìǹyà gbalẹ̀ tìǹyà